أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أمر أهل الإيمان بحفظ الأيمان وتوعد الذين يشترون بأهد الله ثمنا قليلا بالعذاب الأليم توعد الذين يشترون بأهد الله ثمنا قليلا بالعذاب الأليم والخسران المبين وحث وحث عباده على الالتزام الصدق ويعدهم عليه الثواب الجزيل ودخول الجنان ثم الصلاة والسلام على نبيه الصادق الأمين عباد الله إن اليمين شأنه عظيم عند الله والتساهل به خطر جسيم وليس بمجرد كلمة تمر على اللسان وينتهي بل هي أهد وميثاق يجب أن يوفى حقا قال صلى الله عليه وسلم من حلف بالله فليصدق ومن حلف له بالله فليرد ومن لم يرد بالله فليس من الله يقول عز من قائل واحفظوا ايمانكم فلا تتسرع عباد الله لا تتسرع الى الحلف إلا عند الحاجة لأن كثرة الحلف تدل على استخفاف بالمحلوف به وعدم تعظيمه وكثرة الحلف من صفات الكفار والمنافقين قال عز من قائل ولا تطيق كل حلاف مهيب ويقول أيضا ويحلفون على الكذب وهم يعلمون ويقول عز من قائل اتخذوا أيمانكم جنة فصدوا عن سبيل الله وقد جعل كثير من الناس الحلف وسيلة وسيلة ترويج ترويج السلع والرسول صلى الله عليه وسلم يقول الحلف منفقة للسلعة ممحقة للبركة ويقول صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله ولا يزكيهم ولهم عذاب أليم شيخ زاني وعائل مستخبر ورجل جعل الله بضاعته لا يشتري إلا بيمينه ولا يبي إلا بيمينه والله سبحانه وتعالى يقول إن الذين يشترون بعهد الله وإيمانهم ثمنا قليلا أولئك لا خلاق لهم في الآخرة ولا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني الله وإياكم لما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا استغفروا الله توبوا إليه فتائب من الذنوب كما لا ذنب لا توبوا إليه إنه هو التواب الرحيم الحمد لله الحمد لله تعظيما للشأن والشكر له على توفيقه وامتنانه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم وقد فوى الله سبحانه وتعالى كما يجاب في يقف ولم الحمد لله الحمد لله الحمد لله رب العالمين ọlọ́run àdúpẹ́ fún ọ látara orí rẹ lára wa àánú rẹ tí ọ̀dá ìgbà kankan sí òfin wálẹ̀ ńgbà kankan láì máa tọ́jú wa ìtọ́jú ọlọ́run ló gbé adébí àwà yìí ṣe ọgbọ́n wa ìṣèpá àmọ́sẹ́sì bí o wa lọ́wọ́n ọ̀dà wa láàmú ọ̀pàgọ́ ọ̀rọ̀ tì wá wa gbogbo ọwọ́ kù kíkálukú wa tí ara wọ́n sírí ọlọ́run sí kò lè máa rí bẹ́ẹ̀ ọmọ láwọn ibi kọ̀ọ̀kan tí ìhà ó ti máa sọ ẹnì kọ̀ọ̀kan wa gbogbo bí a ti wá ń sọ ẹnì kọ̀ọ̀kan wa tí à ń bẹ lọ́run lé lórí pé kó fi ìhà náà kó fi dẹ̀ wá kó ṣèdẹ̀kùn lọ́mọ́sálá ìṣèdẹ̀kùn fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́run ṣèdẹ̀kùn fún wa lọ́sẹ̀ àánú rẹ̀ sí wa lórí gbogbo èròǹgbà wa. gbogbo tẹ́nì kan gbé wájú ọlọ́run ọlọ́run jẹ́rùgbà wọ́jọ́ ọlá àti tóbi ọlọ́run jùmọ̀ ní tí a fẹ́ kí ọlọ́run mọ́jẹ̀wó kí wa bàbá wa kí tán ọ̀pọ̀lọpọ̀ kí láyé ọlọ́run wọn wá o gbogbo tá à lọ ká má gbogbo ẹ ṣe yìí àwa náà ní àwọn nǹkan mí òun ló kù tí kálukú wa tá a fi ń ṣòwò wa lónìí òun ló kù tá fi ń wá owó wa òun lára búbú ìbúra lórí irọ́ ó ti pọ̀ láwùjọ wa yìí ọ̀pọ̀ lórí iṣẹ́ wa ọ̀pọ̀ níbi iṣẹ́ wa ó tóbi lọ́dọ̀ ọlọ́run a gbọ́dọ̀ ṣọ́ra ara búbú. kìí ṣe ń tá a lè fọwọ́ yẹpẹrẹ mú ká má rò wípé ẹnu bára búbú ṣe mọ náà ní bá a ṣe wí jáde lẹ́nu tátẹ́gùn sì gbé lọ. ó ti tán ọ̀tá bẹ́ẹ̀ o ọ̀rọ̀ ara búbú ó tóbi òun lásìwájú ẹ̀dá anábìwá Muhammad ó ní man halafa billah gbogbo ẹni tí ọba ń fọlọ́hún búra wálé yusọ́dìk. gbìyànjú rí wípé lórí òdodo òun ló ń búra lé lórí o wọ́n máa ń halifa láwù ẹni ẹ na ti ń búra fún náà pàlíyàtọ̀ gbà pé bí ẹni tí ń wí òun bó ṣe ń wí bẹ́ẹ̀ náà ló ṣe rí wọ́n máa ń lámúyàrúdọ̀ bí la ẹni ẹ bẹ́ẹ̀ ọba yìí ti jẹ́ ní ọlọ́run láyé kò ní jẹ́ ní ẹ ọba ti jẹ́ ní ọlọ́run àṣetánù ní ọjọ́ gẹ́ẹ̀ ó tún bẹ́ẹ̀ sùn ní ọmọ gbọ́ níjọ́ àlìkíyàmá wọn sì ní gbọ́n jùlọ náà ọlọ́run wa gbìyànjú bí nǹkan kan ọba fa kábúra kọjá tó tí ọ̀sán náà bá yọ ọmọ jara lọ. bẹ́ẹ̀ lọ́dọ̀ wa lónìí o ara ti di nǹkan àwùjọ lọ́dọ̀ wa. pápá wa tá a jẹ́ mùsùlùmí wọlé ìtàláyì àti tó tó búra sí àti tí ò tó búra sí. ọmọ pé wà tó wí yẹn ti yọ tá fi ìtumọ̀ o ti lé ọlọ́run lọ lórí tó pé ọlọ́wọ́ bá mi gán mọ̀ pé tí mo wí òdodo ni tí wọ́n sì mọ̀ pé tó ni. wọ́n tó lo ọlọ́run fún olò lórí irọ́ nítorí ayé tó fi ti ọlọ́ tọ́jà pé tó bá yá ayé òun náà yọ padà tán ni yọ tán tàbí kí wọ́n tán láti búra lé lórí ọdọwọ wa ọ̀pọ̀ ara búbú ìṣesí àwọn mùnáfìkì ni àtàwọn kèfèrí kìí ṣèṣe sí mùsùlùmí anabi ànábì sallallahu alayhi wa sallam wala tuti kulla hallafin mahi má tẹ̀lé má má jọ. gbogbo halal gbogbo ẹ̀dá tó bá ti pọ̀ lára búbú ànábì ní ọmọ tẹ̀lé mọ́jọ́ mọ́bàṣe halal ọlọ́run pàdé mi láṣẹ bẹ́ẹ̀ ni o torí kìí ṣe múmi ní gidi mùnàfíkínù kèfèrí ní máa ń pọ̀ lára búbú ọlọ́run tún sọ ọ́n bòmí ìpamọ́ mùnàfíkì yahlifuna alal kadhib gbogbo ohun tí a máa ń búra lé lórí lórí irọ́ o. wọ́n ya yàlámù tí wọ́n dẹ̀ mọ̀ pé táwọn ń búra lé lọ́rí yìí irọ́ ni èyí méjì ó pàdánù rọ́ bẹ́ẹ̀ni tí ń pa fún ọmọ ẹni tí ń pa yọ máa mọ̀ pé irọ́ sì gbogbo tá a bá fẹ́ búra lé lórí bí ọba sì kù yẹ ká mọ́ búra ká mọ́ jẹ ọjẹ́ lórí rọ́ bọ́ ọba rò wípé ọ̀rọ̀ ọlọ́run ní ìsìnkú ogun kọ́ ọ níjọ́ tábọ̀ rẹ̀ bá dé o lè má mà wípé ní ìyá rẹ̀ tó ń jẹ ìyá ọlọ́run tó fi búra lérí èké lérí irọ́ ọmọ èèyàn ò lè lọ kọ́mọ́jìyà rẹ̀ wájú ọlọ́run bí ọ̀jẹ̀ láyé nìyí yọ̀ọ́ jẹ́ ń gbé jọ́ ìgbédàlùkìámà ọlọ́run láwọn ọmọ náà fi kí wa ara wọn ni wọn máa fi ṣe odi ìṣọ́ wọn máa fi dira wọn mọ ohun tí wọn bá fẹ́ tí wọn fi ni wọn lò ọjà tó fẹ́ tà tó wọn sára ọ̀fi ọlọ́lá lórí iye tó ara pé wà láì nígbà táwọn náà fi kan tó sọ fún ọ pé o ti nwa wájú ọlọ́run o ti dáràn o ọlọ́mọsáláì ṣàánú wa nígbà ọba wa yá tọ́ wa jèrè náà lórí ara búbú lórí irọ́ tó ń padà rí wípé ìwọ́gbọ́n ò lè sọ tó ń fowó nǹkan sí ara búbú ni o aṣojú ẹ̀dá anábì wa Muhammad ó ní alḥilifu fekọ lisira ara búbú. amaa nsokunfa kee nye yoo ni nso koo ta dɔgɛɛ ta o lebi ta si dɔgɛɛ tɔ lɔ sugba lɔ rii e ma gbɔ e ma mɔhaka tuurii baraka ama ma alubarika fo bi ntɔbadɔ wee nya alubarika o ni wɔ o si alubarika n'o gbogbo o tɛ dabani la ye alubarika ma ti wọ ɔ ti kpali. àwọn tí wọ́n ń ṣẹ́jú ọlọ́wọ́ a máa wọ pé afọ tá náà fi ṣe yìí ibi iṣẹ́ náà ó tún mú míì máa ní àlùbáríkà lọ́wọ́ nítorí pọ́nà tí wọ́n kún gbà tó fi ń tajà tiẹ̀ ọ̀nà ìrú ni ọ̀nà ara búbú ni aṣáájú ẹ̀dá anábíwá fún ara búbú ọmọ wọn kó sì jọ ọlọ́wọ́n mẹ́ta kan tó bá dijọ́ àlùkìyàmọ̀ la yukallimuhumullah ọlọ́wọ́n ò ní bá wọn sọ̀rọ̀ ẹnu ọlọ́wọ́n ọ̀bá yìí ti bá sọ̀rọ̀ njọ́ àlùkìyàmọ̀ obìnrin sínú wala yuzakihim ọlọ́wọ́n ò ní fọ̀ wọ́n mọ́ kó o níbi àwọn ẹsẹ̀ tó yẹ kéèyàn ọ̀rá fọ̀ mọ́ kó lè rí yọnu ọlọ́run àdábìnrin tọ́lọ́wọ́n ọba ti ṣe méjì fún yàn láwùmọ́ adáàbò ní ẹlẹ́yìn. ihe ẹlẹ́tẹ̀ elérò olókùn tó ń ti ọjẹ́ níwájú ọlọ́run wọ́n jẹ́ ajíyà láyé ọlọ́run wọ́n jẹ́ ajíyà jọ gbèdé alkiyama ọlọ́run àti tóbi ọlọ́run àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ní àkọ́kọ́ ànábì ní sheikh zani àgbàlagbà ń sìnà orí o oníyàwó ń lé yàwó yàwó ló tún wá lé kiri àdúgbò gàwájú láyé ní gbèdé fàyà ọkọ ìyàwó tíráàbù lọ kọlọkọlọ ẹ náà tó tún wá ń pẹran àbúrò ẹ jẹ ọwọ ń ló tọwọ ní kiri inú ilé òun yí kiri agboolé gba àwọn ìyàwó ẹ̀gbọ́n lílá ni bí ọkùnrin kan ti máa ń polówó kíní kan kiri ọlọ́wọ́ bí ọ́ o ti ń jẹ́ ṣéwù zani tí ń wí nù. No. o lè má lọ́jọ́ lórí tíwá àgàbàgebè bá ti wà lọ́wọ́ ẹ̀wọ̀n náà ti di ṣẹ́kù sáni jẹ́ ń wí níyàwó tiẹ̀ àyàwó yàwó ló tún wọ̀ ọjọ́ ló gbéyàwó ní ọlọ́run ti ní máa tọ́ ní ọ̀fẹ́ farabalẹ̀ gbéyàwó náà kọ́ òfin ọ̀tí ọlọ́run káàkiri. ọlọ́run lóhùn òní wo ń ti ń sẹ́ kánjú àlìkíámà gbogbo ẹni tó níyàwó tiẹ̀ lé títún ń péyàwó yàwó wọlé wàá ìlú mutakabir tálákà tó tún yóò ń gbéraga tó ti ọ̀rọ̀ ra kọtán mọtásí kọmọ sí lọ láàrin ọlọ́run ò mu bí tó wù mu bó ń ṣe wà ní ọjọ́ ó kírun. jókòó ẹ̀jẹ́ ó tún máa rawọ́ sọ́lọ́hún tálákà alágídí ó ń gbéraga ànábì lọ́lọ́hún ò ní wo kanjú àtọkùnrin kan ja'alallah abidọ àtàwù tọ́sọ ọlọ́hún di ọjà rẹ̀ tí ń tà ọlọ́run ni máa ń mú lọ ọjà ọlọ́run ni máa ń mú lọ ṣọ́ọ̀bù tí máa ń tà sáré yìí ni bí ọ̀ràn kan ara búbú ni máa ń fi òjìrí wẹ̀ nísàlẹ̀ ń bẹ yẹn two hundred ní ẹ pé òjìrí torí kóńtì ó lè ta fún two hundred ọlọ́run ló mú lọ ọjà tó fi ra nǹkan ọlọ́run ló ń dẹrù lé lórí ọba tó dá ọ ọlọ́run ló ní wọ ọsẹ kanjú òun á sì bí ọ̀tá nǹkan náà lójú ẹnà rí gbogbo nǹkan tí wọ́n àtẹ̀tí náà tó ti dẹ̀ ó tún wọ́n lọ́dọ̀ ẹ̀dì sí náà ni yóò tún bú wà láyé ọ̀dẹ̀ lọ́dọ̀ ọmọ nàìjíríà gbogbo tó ti dẹ̀ ó tún wọ́n sí náà ni yóò tún wá búra lé lórí ẹbí nàìjíríà náà lájọ wà náà gbogbo wà láì lọ lánàá wọ́n ti gbówó lé wọ́n sì dínwó ń bẹ ni ọ̀sán wo wípé ayé iná ni ló ṣe ń bẹ ni. ìtọ́ba lọ́ọ̀dà ń bẹ̀ ní níjọ́ tí ń da gbogbo ẹ̀ pọ̀ ju ọ̀tọ́ ń da àrùn pọ̀ látijọ́ yìí kí ló fi ṣe. kálukú padà sọ́dọ̀ ọlọ́run ká máa fi tọ́lọ́run ṣe gbogbo ohun tá a bá ń ṣe. ká fọ ọlọ́run rájà lójú ọ̀nà tó dáa pẹ̀lú ẹ̀ ká fi tà á gbogbo ó sì wá lẹ́rú tí gbogbo ọ̀rọ̀ tọ́lọ́hún bá sọ tí ó si láǹfààní. ẹ̀dá anábíwá Muhammad ó ní maniktatọ́ àkọmùrìín mùsùlùmí bíi yamini gbogbo ẹni tó bá gé ẹ̀tọ́ mùsùlùmí kan tó ọmọ pọ́n lẹ́tọ̀ọ́ kíní ọ̀yẹ kí n ta fún ọwọ́ fi ara búbú ó fi gé díẹ̀ mọ́dọ̀ lọ́dọ̀ ara rẹ̀ tàbí ó fi nǹkan rẹ̀ ọláyìí. ẹ ti wá gba kíní yẹn o sọ wa o ti o ti wá wò bá ah, mùsùlùmí o lè bú wà lórí lọ. fakọ̀dé awùjábá lọ́hùn láwùn náà ọlọ́wọ́ sọ náà rẹ̀ dọ̀ràn àyàn fún tọ̀hún yọ sọ náà rẹ̀ dọ̀ràn àyàn máa lè yí ọlọ́wọ́

onírè òjíṣẹ́ ọlọ́run mẹ́líkà báyìí ẹ̀ṣẹ̀ wo ló tóbi jù níwájú ọlọ́run anábì ní alìṣirà kùbìlà yẹ́yẹ́ ọmọ rúkà pọ̀mọ́lọ́ni ó tóbi irú máa pọ̀ mọ́lọ́ náà gbà pé nìkan ní ọgbọ́dọ̀ nígbàgbọ́ pé kò sẹ́ni tó lè ṣe nǹkan jọ lọ́nà irú nǹkan pọ̀ òun ẹbọ arákùnrin wa ń bà nábì léèrè pé fún màmá àdà lẹ́yìn irú nǹkan pọ̀ mọ́lọ́hún ẹ̀ṣẹ̀ wo ló tún tóbi. anábì ní aliyamínú algamus aliyamínú algamus ara búbú gamus lórí irọ́ sábẹ́ arákùnrin tí wọ́n ń bà nábì léèrè pé maliyamínú algamus èwo ní jẹ́ yamínú gamus anábì ní náà ni alladhi yaqta mala mur'in muslim. gbogbo ẹni tí ń búra kó lè sọ ní tiẹ̀ sẹ̀tọ́ ẹ kó sọ di tiẹ̀ tó sì mọ̀ gbúrọ́ lòun pa ẹ̀ṣẹ̀ tó tóbi ni ọlọ́mọsálá ìsánú ẹnì kọ̀ọ̀kan wa gbogbo omi tẹ́nì wa ti jè sí bí ẹsẹ̀ ọlọ́mọsálá wá jáde wá jáde rẹ sínú ọkàn wa gbogbo àti abá ń rí òdodo ó gbàtà bá rí nǹkan pé irọ́ ni ohun tí ọ̀dá ni ọlọ́jà lè máa mà sí tí ọ̀dá á máa rọ̀ wá lọ́rọ̀ lè máa jìnnà sí àti tóbi rí ọlọ́run ọlọ́run máa fàánù rẹ̀ bá wa gbé ọlọ́run tó ti wá bí máa tò ní mọ́sálásí máa fún wa o ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ já ti láyé ọlá àti tóbi ọlọ́run ti kọjá lọ ọlọ́run bá wọn bá dáríjì wọn gbogbo àwọn àlùfáà wa tí wọ́n sẹ́kù fún wa abáni máa kíyèsí wọn lọ́nbani dó tì wọ́n jẹ́kunlẹ̀ tì wọ́n náà dáa gbogbo àwọn òbí wa tí wọ́n ti lọ lọ́nbani dáríjì wọn lọ́n dáríjì wọn lọ́n dáríjì wọn gbẹ̀ntẹ́ sẹ́kù fún wa lóbi ọlọ́njẹ́kunlẹ̀ tì náà dáa gbọ́n tó ṣe lórí fẹ́ni kọ̀ọ̀kan yín ọlọ́mọdé ọba jẹ́ ọ̀la àti tóbi ọlọ́run gbogbo samaria àdìyí tàjọ́ ṣe bá dànù léèsì yìí apàdà sí aburú ọlọ́run níjọ́ tọ́ sí wa àánú ọlọ́run jọmọ bẹ́ni kọ̀ọ̀kan wa gbé gbogbo tá à ń fẹ́ ọlọ́run ọ̀fẹ́ fún wa mọ́kọ̀mọ́kọ̀ wa ọlọ́run ọkọ̀ fún wa yọ wá yọ́nú sí wa yọ yọ̀ǹda sẹ́ ìyọ́nú yọ máa yọ̀ǹda rẹ̀ fáwa náà ọlá àti ọlọ́run ọlá ẹ̀ní epo rẹ̀ gbogbo ẹ̀yin akẹ́kọ̀ọ́ ẹni tí ń kọ́ kíw ni tí ń kàwé ni tí ń kọ́ sí ọwọ́ ni àṣeyọrí dáadáa ọlọ́run bá ní fún yín ṣe ọlọ́run bá ní fún yín láṣeyọrí dáadáa ṣe gbogbo ẹ̀yin yá wa àánú ọlọ́run máa bá yín gbé o ọlọ́run ní díẹ̀ máa padà sí aburú ó lórí yá wa ìyá àdínní mọ́ṣáláṣí wa yìí ọ̀kadì gbogbo ẹ̀yin ìyá àlùbáríkà tí ọlọ́run fọ wa nulẹ̀ ìṣèdájọ́ ń ṣèbádà gbogbo tó ṣe fún yín lóore àtàwọn ìyá wa tí wọ́n wà nulẹ̀ fọlọ́run gbogbo tó lọ́run ṣe fẹ́ni kọ̀ọ̀kan yín lóore ọlọ́run níjọ́ bàjẹ́ o àánú ọlọ́run máa bẹ́ni kọ̀ọ̀kan wa gbé o gbogbo àwọn èèyàn wa tí wọ́n wà lẹ́yìn odi ọlọ́run bá ní máa kíyèsí wọn bá ní máa dáàbò rẹ̀ bò wọ́n lílọ bíbọ wọn ọlọ́run dákun bá ní máa solùsọ wọn bó ṣe bẹ́ẹ̀ fáwa náà gbogbo àwa tá a wà ń lé náà ọlọ́run máa kíyèsí wa o gbogbo ẹni tí ọ̀gbádùn bá ní rántí àlàáfíà sí wọn gbẹni tí ọgbádùn bá dáná sí àlàáfíà sí wọn ọbẹ̀rẹ̀ lórí àwọn tá a jọ máa ń ṣe bá dà nínú léèsì yìí tọ́jẹ́ pé àìgbádùn lọ dá wọn gúnlẹ̀ sáàyè ibi tí wọ́n wà ọlọ́ba dáná sí àlàáfíà sí wọn gbogbo bí wọ́n ti kẹ́sì ro lọ́kùnrin ni lóbìnrin ni ọlọ́ba dáná sí àlàáfíà sí ọlá àti tóbi ọlọ́run ẹni ó súnmọ́ ẹni ó jìnnà láti àlàáfíà sí wọn wàá mọ́fà ìsàntàwa náà lọ́mọ́fà ìsàntìwa gbogbo bí wọ́n ti kẹ́sì ro láti àlàáfíà táwa náà ọlá àti tóbi ọlọ́run سبحان ربك رب العزة عما يصفون سلام عليكم السلام ورحمة